àwòrán kejìlélọ́gbọ̀n ìdánwò lọ́pọ̀lọpọ̀ ìgbà sátánì a máa gbìyànjú láti dán ọmọ ọlọ́run wò ó fẹ́ kí wọn kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe tẹ̀síwájú láti tẹ̀lé jésù olúwa sátánì a máa lo àwọn nǹkan wọ̀nyí láti dán kírísítíẹ́nì wò ó máa ń lo owó aṣọ ó tilẹ̀ lè lo sìgá tàbí ìgbé ayé àìmọ́ gẹ́gẹ́ bí àgbèrè tàbí panṣágà ó máa ń fẹ́ kí a gbàgbọ́ pé àwọn nǹkan wọ̀nyí nìkan ló lè fúnni ní ayọ̀ ṣùgbọ́n àgbà òpùrọ́ ni sátánì ó fẹ́ kí a kẹ̀yìn sí ọlọ́run kí a sì máa tẹ̀lé òun lẹ́yìn bẹ̀ ọlọ́run kí ó ràn ọ́ lọ́wọ́ láti lè borí ìdánwò gbẹ́kẹ̀lé jésù olúwa òun nìkan ni kí ìwọ kí ó sì máa tẹ̀lé